lillah láti ibi ìbéèrè tó parí pé ẹni tí ó ti kọ́kọ́ ṣe àìdá síyàn láìdá tó lágbára tó wá ń padà ṣe dáadáa síyàn ní dáadáa tó ga ìgbà tí ti ń ṣàìdá síyàn yẹn ìyẹn ti bá débi pé ìyẹn lòun ò ní lè forí jìn láéláé so kí ni nǹkan tí èèyàn tí wọ́n ti kọ́kọ́ sa ìdásí tí wọ́n á ṣe dáadáa sí nìsín tó sì lòun ò ní forí jìn aláìdáa tẹ́lẹ̀ òun láéláé kí ni nǹkan tó lè ṣe tí ó fi forí jìn kí sì lẹni tó ti sa ìdá tí wọ́n á ṣe dáadáa ní ìsìn tó náà yẹ kó ṣe kìí béèrè gbígbà tí yẹn kàn yí ọ̀rọ̀ bí bọ́ọ̀lù nítorí pé ẹni ó sa ìdá sí i tẹ́lẹ̀ láìdá tọ́ga nísìnyí ṣe dáadáa sí i nìsín ní dáadáa tó hàn. kí ló tún bẹ́ẹ̀ ṣe nítorí yẹ kó ṣe náà ló tó ti tí ó tó ti ọlọ́run ẹlẹ́dàá ni wala tastawi al-hasanatu wala as-sayyi'atu idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha ilẹ̀ dhu hafdín 'azim ọlọ́run ní tá a lè fi ba ìdájẹ́ náà ní dáadáa ẹni tí ti ṣe dáadáa kò lè dàbí ẹni tí ń ṣàìdáa ọlọ́ọ̀ni dáadáa ni kẹ́ ẹ máa fi ti àìdáadáa nù ẹni tí ọ̀tẹ̀ ń bẹ láàrin yín tẹ́ ẹ fẹ́ràn ara yín yóò padà di ọ̀rẹ́ mátímátí fún ọ ọlọ́ọ̀lẹ́nìkan ò lè hu aró eléyìí kọ́ máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣàìdáàsì ẹ̀yàfọ́ sòrò ẹnìkan ò sì lè hu aró eléyìí àfẹ́ni tó bá léèrè ìjẹ́ tó pọ̀ ẹni tí ń ṣàìdáàsì ọ̀wọ́ náà máa ṣe dáadáa sí náà tó máa ń fẹ́ kọ́ tán nísìnyí ọlọ́run ti wá ràn wọ́n lọ́wọ́ wò ṣe dáadáa sí tẹ́lẹ̀ náà òun náà ní tún padà ṣe dáadáa sí ọ kí ló tún fẹ́ gbà kò sí ní tó fẹ́ gbà mà tó bá sọ pé foríjì tó ti pé ti ń ṣe dáadáa sí ọ n'isi. O ó túmọ̀ sí pé náà ń fẹ́ kọ́ lọ́wọ́ bó foríjì eléyìí jẹ́ ti ṣe jẹ́ lẹ́yìn eléyìí wọ́n ní irú ọmọ kan ó gun ẹ̀yìn anabi sallallahu alaihi wasallam lórí sọ̀rẹ́ ó sì gbọ́ ọmọ kan lọ́wọ́ ó ń bá sọ láti lọ táwọn náà lè ṣerú ẹ̀ dáadáa ẹ̀yin náà lè ṣerú ẹ̀ ọkàn jẹ́ pé tí wọ́n bá ń ṣerú ẹ̀ irú ètò ọmọ bá gún ẹ̀yìn rẹ̀ o ò ní jẹ́ pé wọ́n lè máàmù because tó bá jẹ́ pé wọ́n lè máàmù láyè sìn kí ni pàtàkì tó wà nù ká ṣe sọ láti lẹ́yìn tiẹ̀ tá a lè rí lẹ́yìn ẹlòmíì torí pé anabi ló ni kankan tí ó lọ dá láti tiẹ̀ sí lẹ́yìn rẹ̀ ìwọ ní ìsinyìí báyìí kò sẹ́ni dọ̀ ọ̀mà nínú dictionary tó bá sọ pé torí pé ọmọ kan gbẹ̀yìn rẹ̀ àti lo three minutes five minutes ten minutes à wọ́n padà fi ọ́lẹ̀ ni o ẹ rí i pé láyé anabi gangan Mu'adh ibn Jabal sàábì ńlá ni olómọ nípa halal haram jù ó máa ń ṣe lè má mú fáwọn ìgbà tí ọ̀kan náà àwọn jàmáà rí i pé ó dẹnu lé Baqara ní sọ̀látùl Ìṣá ó tó rùkú kọ̀rùkú ó tó rùkú kọ̀rùkú kí ló ṣẹlẹ̀ wọ́n padà pàtì ni sọ̀sọ̀ ábí ganu kátó wá pé wọ́n kúrú tùtà ń dọ̀mù torí ọmọ mọ́sálásí irun tó ṣẹlẹ̀ láyé ànábì o sì gbé o lè gbọ́ ọmọ rẹ náà lọ́wọ́ ńlé kọ́ ọmọ bá sọ láti rẹ lọ tó bá fẹ́ rúkú wàá gbé kalẹ̀ tó bá tún ti gbórí sókè wàá tún gbé tó bá fẹ́ forí kalẹ̀ wàá gbé kalẹ̀ tó bá tún ti bọ́ sí ìjókòó ó lè gbé tó bá tún forí kalẹ̀ wàá gbé kalẹ̀ tó bá tún ti fẹ́ dìde tó bá ti fẹ́ forí kalẹ̀ wàá gbé kalẹ̀ tó bá forí kalẹ̀ tó fẹ́ dìde tó bá tún ti dìde wàá gbé tó wàá kàkà kọ́ bá sọ láti rẹ jẹ́ torí ipá nàbí sallallahu alaihi wasallam náà ti bẹ́ẹ̀. wọ́n ní kí ni ìdájọ́ ti ń bẹ fọ́kọ tí kì í bá pé ẹ̀tọ́ ìyàwó rẹ̀ fún kò sí kankan fojú yìí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàáwó bi léèrè ìwọ ìyàwó náà sì láti ẹnìkejì rẹ̀ bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tí ó bá san fún láyé kọ́mọ̀pọ̀ ò lè bọ́ lọ́wọ́ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm. eléyìí jẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n kì í sojúṣe fáwọn ìyàwó wọn. jíjẹ mímu ibi tí ìyàwó gbé kódà tí sọkọ fún ìyàwó gan ọ̀pọ̀lọpọ̀ ti pa ìyàwó sì ti pẹ́. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó bí ọ léèrè tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm. gbogbo nǹkan tó sì ṣe tó ní rẹ́sì fọ́ wájú ọlọ́run má dàn. a gbọ́dọ̀ kíyèsára ká bẹ̀rù láyé ń bí obìnrin náà lè tọrọ ẹ̀tọ́ rẹ̀ nínú ọ̀nà tó fi lè tọrọ ẹ̀tọ́ rẹ̀ ni pé ọkọ yín fi àjẹ ọkọ̀ fún ọ lẹ́tọ̀ rẹ̀ ìwọ sì lè fara da gbogbo nǹkan tí ń ṣe fún ọmọ wàá tọrọ pé ọfẹ bọ́ọ̀lẹ̀ ìgbà tí wọn bá kọ́ọ̀lẹ̀ wàá bọ̀ dànù wàá lọ lọ́kọ mi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ láyé ń bí náà lè gbẹ̀tọ́ rẹ̀ nù tó bá sì jẹ́ pé jíjẹ mímu ní máa fi ń dùn ọ́ òfin ọlọ́wọ́n bá gbà wípé kí wọ́n tu yín ká nítorí pé tọkọ ọba ti lè máa bọ́yàwó rẹ̀ kó máa náwó lé lórí fáwọn nǹkan tó jẹ́ túláàsì pé kọ́kọ́ ó ṣe fún yàwó òfin ọlọ́run gbà pé ká tu wọn ká. torí kan má rò pé bóyá tó bá fẹ́ yàwó ọba àmọ́ sojú ṣe ọba àmọ́ tọ́jú rẹ̀ ìyàwó rẹ̀ náà ni ó máa jẹ́ àfi tó bá pé yorùbá lẹ́bù lẹ́ńṣe kìí ṣe islam lẹ́bù. eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní sáwọn lè takaka káwọn máa kí alukurani ìyẹn ni pé kó wọn lélẹ̀ máa wo sámà kò sí tó burú mbẹ̀ kò sí tó burú mbẹ̀ lópin ìgbà tó bá ti kó alukurani dáadáa kì í sì ṣe nákẹ́lẹ́ òfò kan lọ́n sà sí tó burú kó fẹ̀gbẹ́ ọ̀tún rẹ lélẹ̀ kó ka kínní ayatul kursi kó tún ka kínní kul huwa allahu ahad kul a'udhu rabbil falaq kul a'udhu bi rabbin nas ṣé tó bá yẹ kó gbogbo alukurani ló ń ké ó yàtọ̀ sí kó ọ̀yọ̀ ayọ̀ kà mẹ́ kó sí yàtọ̀ ǹjẹ́ bó ṣe jẹ́ wọ́n níbo làwọn ti máa ṣẹ̀ṣẹ̀ àwọn táwọn bá forí kalẹ̀ táwọn máa papọ̀ ni tọba pápọ̀ lẹ́ẹ̀kan láàrin tó sì yá nígbà míì kò burú. Pakistan wọ́n ní àwọn lọ́mọ ọdún méjì àwọn nà ọmọ náà nà àwọn padà àwọn tuntun nà kí wọ́n làwọn lè ṣe ọmọ tí ń gbọ́rọ̀ ọwọ́ àlọ́dọ̀ òbí ọmọ tí ó gbọ́rọ̀ ọwọ́ àlọ́dọ̀ òbí onídìí pé kí n lè ṣe ẹ̀yin náà sọ ń tẹ̀yìn sí i. àwọn kankan wà tẹ́ ti ṣe tẹ́ ti ṣe ẹ̀yin ọ̀sọ́nù béèrè ni ẹ̀yin kan béèrè ni sọ àwa sí ẹ fún wa ní gbódídí tán irú ẹ̀kọ́ wo lẹ́ ń kọ́ ma irú ọ̀rọ̀ wo lẹ́ máa sọ létí ọmọ irú fíìmù wo lẹ́ ń máa ta ni ń bọ́ máa yín rìn gbogbo eléyìí wọn kọ́kọ́ ṣàlàyé rẹ̀ káwọn náà lè máa bá ti ṣe dá torí pé táwọn yẹn bá gbọ́ béèrè bẹ́ẹ̀ ṣe béèrè wọn máa kọ́ ha ha kínni kò nídìí ha ó dìgbà tá a bá ṣèwádìí eléyìí ìjẹ́bù ti ṣe jẹ́ kókó ọ̀rọ̀ bóyá yìí ní ìsìn fíìmù kí fíìmù lẹ́ ń fún wò àti bí wọ́n ń ṣe àwọn fíìmù Yorùbá yìí náà níbi tí wọ́n ti gbá bàbá rẹ̀ létí àbí ọ̀sẹ̀ lẹ̀ ẹ̀ mà dáhùn ọgbà létí gidi wọ́n tún gbé wá lórí àwọn social media wọ́n tún gbé wá lórí ìwé ìròyìn pé ṣé torí fíìmù tó jẹ́ ló fi gbá bàbá rẹ létí àbí ṣé ní reality olè ó ní à ah, ètí fíìmù pè fún un wọ́n sì ní kó wọ́n gbá bàbá létí gbá ó sì jẹ́ bàbá òun náà lóòótọ́ àwọn jọ áàkì fíìmù ó kó fọ̀tí fún bàbá rẹ. ok irú nǹkan báà náà lẹ́ ń fọ́ ọmọ yín wò bọ́n bàbá rẹ lójú bàbá lọ ntẹ́lẹ́yìn ti fọ́ bàbá rẹ létí ẹ̀yin náà gbàgbá tì sẹ́bẹ̀yìn náà fi hàn ọmọ kó lè bá àjẹpẹ́rù rẹ ní ọmọ ṣe ni ẹ̀yin ò sì lè fojú ọmọdé torí gbogbo tó náà rí yẹn yọ ak ó sì lè jẹ́ pé irú burúkú ń sọ létí ọmọ ni ń gbà bí bàbá mi bá lù ọmọ rí ọmọ tí wàá lù tó practice ti rí nǹkan ẹ sọ náà o bá dáa bàbá ni ọmọ bá burú bàbá náà ni ẹ di. wọ́n ní bàbá àwọn àtìyá àwọn ti bí àwọn láì jẹ́ pé yìgì wà àwọn náà ti wá dàgbàdàgbàdàgbà àwọn ti máa ń tọ́sẹ̀lẹ̀ àwọn ti wá mọ̀ pé wọ́n bí àwọn ń bi ìzì náà ni àmọ́ bàbá àti màmá àwọn ò tí kù sáwọn lè wá bá wọn wọ́nà tí wọ́n fi so yìgì ní ìsìn wọn lè ba kú pẹ̀lú yìgì àkọ́kọ́ ni pé yìgì tán bá so ẹ fẹ́ fi tún tó kù tí wọ́n fi di pé wọ́n jẹ́ ọlọ́run ọba nípèsè ni àmọ́ kò lè tún kankan sí nínú tó ti lọ ẹ̀yin tí wọ́n fi gbọ̀nà zina o ọmọ zina náà lẹ́ẹ̀ máa jẹ́ lábẹ́ òfin títí láéláé eléyìí tí túmọ̀ sí fún ọmọ àfi bú yín àmọ́ bá so yìgì lónìí kódà kó lọ so mọ́kà. So kọsọ yín dọmọ halal ọmọ zinana lẹẹma jẹ àǹfààní rẹ̀ ó wà fáwọn fọwọn tí ó kù kó tó di pé wọ́n kú wípé wọn ò níjọ wà ń wà zina má wọ́n wà níwọ ọkọ àtìyàwó àmọ́ wọ́n ti bí ọmọ zina kalẹ̀ rẹpẹtẹ tẹ́ bá wá ṣe tonti pàǹfààní rẹ̀ ọ̀pọ̀ kò sí lórí tiyín dáadáa náà wà ń bẹ ẹ ṣe kí wọ́n mọ kú láì jẹ́ pé wọ́n fẹ́ra wọn àǹfààní rẹ̀ sì wà fún ìyá àbí bàbá ẹni tó bá kọ́ kúnú àwọn méjèèjì ẹnì kejì ó lè jogún rẹ̀ àmọ́ tí ọba sí igi yẹn wọn ò ní lè jogún ara wọn. wọ́n ní kí ni ìdájọ́ kóbìnrin ọmọ abojú kó tó di pó lọ́kọ tóbìnrin bá ti wà ń pò pé yóò máa wu àwọn ọkùnrin àtìgbà náà ló ti yẹ kó máa bojú tó bá fẹ́ bojú àtìgbà náà lòfin bojú ló ti mú un bó tilẹ̀ jẹ́ pé láwùjọ tiwa ìgbà tó yẹ pé ẹ̀sìn òsì tó dùn àwọn èèyàn la lọ títí ẹni tí ò bójú gan fún ọ̀rọ̀ kọ ẹni tí ń bójú ńkọ́ ó lè má tètè rọkọ torí di eléyìí báyìí lọ́pọ̀lọpọ̀ obìnrin ẹ fi bójú kún tó lọ́kọ lọ́pọ̀lọpọ̀ àwọn òbí fi máa ń takọ ọmọ pé má ti bójú kó tó lọ́kọ sódà tó fi rí ọkọ tí ọfẹ nígbàgbọ́ pé àwùjọ tiwa àwọn obìnrin sì di ilẹ̀ gan wọn ọ̀rọ̀ so báyọ̀ ojú rẹ tí ẹlòmíì bá rí ní òjò ọ̀fẹ́ ọ̀ pọ̀lọpọ̀ excuse àwọn òbí nù nítorí pé lódodo ń gbà míì tẹ bá mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbónára yẹn kò ní nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ ma ọmọ mi wà tẹ́kẹ́ ń bojú lóòótọ́ ó sì ti fẹ́ dàgbà kọjá ipò tóbìnrin máa wà tí fi máa lọ́kọ kọ̀rẹ́ nífẹ̀ kò tí ni kọ́nu sí rí because kí ló fẹ́ sọ fún wa pé kò tí ì lọ́kọ ọ̀pọ̀lọpọ̀ onímà ṣé wọ́n á lè máa kọ lébẹ́lì kọ́ máa lẹ mẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ọjà agbó pé àyíbá àmọ́ if you have a need obìnrin kan sì wà tó vacant sẹ́wọ̀n kó léwu so gbogbo orú nǹkan yẹn wà tẹ́ ẹ̀ bá ti mà náà ló ní mà so àwọn àwùjọ pọ láwọn lulẹ̀ ayé tẹ́rì pé àwọn obìnrin dilẹ̀ gan tí wọ́n rọ́kọ torí pé ní ti ń hàn sí wa lásán làwọn máa fi sọ̀rọ̀ àwọn kan púpọ̀ wà àwọn obìnrin wà nísìnyí láwọn kọ́ńtírì míì tẹ́gbọ́n ti pẹ́ wọ́n rọ́kọ. àkọ́kọ́ kò sẹ́ni tó mọ̀ kóbìnrin kan wà bẹ́ẹ̀ dípò pé ọkọ nu sí pọ̀nfẹ̀sẹ̀ ẹlẹ́kejì ìgbéyàwó wọn in between náà nínú fámìlì gbogbo ọkùnrin tó sì fẹ́ níyàwó nu fámìlì ti níyàwó tán obìnrin sì tún ṣẹ́kù mẹ́rin from the both family tọ́jọ́ exchange obìnrin ṣẹ́kù mẹ́rin kó láti ṣe nínú culture tiwọn tí wọ́n ti sọ dẹ̀sìn mọ́ra wọn lọ́wọ́ òyìn sì kẹ́nìkan ló wọ́n fẹ́ yàwó méjì àwọn obìnrin wọn á sọ plus lọ́ba tí báwọn ti parí ayé tiwọn àwọn nǹkan púpọ̀ wọ àtẹ̀yìn tiẹ̀ sọ ti jẹ́ pé látàrí pé obìnrin yẹn ò sí position kọ́rẹ́ ẹlòmíì tó lè fẹ́ ẹlòmíì kú bẹ́ẹ̀ so ó dùn máa pé Islam Islam mọ̀rọ̀ kó yé but ó tún máa pé Islam yẹn náà sọ fún wa pé àwọn result kan wà sẹ́kó lè tẹ̀yìn rẹ̀ jáde bó lẹ́sì sọ́ọ̀bù ẹ̀ tó gbogbo àwọn nǹkan yẹn agbọ́dọ̀ rò mọ́ ara wọn tó lẹ́ tó ma bá wà lọ́mọge tí o bá ti bójú kò sí wàhálà ń bẹ̀ tó bá rọ́kọ máa bójú rẹ̀ ẹ̀hẹ́n torí tó bá délẹ̀ tí ọ̀rọ̀ kọ sọ́ọ̀bù àwa fẹ́ wọn ẹ̀ dáhùn shababul islam ẹ̀hẹ́n torí káwọn obìnrin wà ẹni tó bá kàn ló lè sọ ẹni tó bá kàn ló lè sọ so ìbànújẹ́ yẹn tí ń bá àwọn òbí gbé ọkọjá sísọ so gbogbo àwọn nǹkan yẹn lẹ́wọ̀ àbí sóòsì ìbámu ká máa fọmọ wa bẹ̀yàn ẹ dáhùn ìwọ ní ìsìn ọkùnrin nìwọ wọn á fọmọ bí ọ tó ní máa sápá ò ní máa wò pé ẹ kọ́dà wọn bẹ̀ mí wọ́n tún pè láìpẹ́ jẹ́ pa <laughs> so gbogbo orú nǹkan iná ni nǹkan tí ọ wà rẹ̀. so ẹ kàn má jẹ pé ẹ kàn má condemn ẹ má ṣe kínní àbí káwọn obìnrin ọkàn wà wà méjì tọmọ atakọ tọmọ ṣèṣe kò sírù tiẹ náà ti surplus torí pé wọn ti wà yẹn wọn rọkọ a fún ọrọkọ tí ó jẹ alápàlẹ fún wa eléyìí jẹ bó ṣe jẹ ń bẹ náà wọn tí wọn ń bójú báwo ó ti ṣe bá a kó n sí wọn àti bá a sọ̀rọ̀ kò so ìgbà tí wọ́n bá ti mọ̀ pọ́ fẹ́fẹ́ so ọgbà bá dọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n sọ pé ọmọ yín wù mí bàbá rẹ̀ náà sọ pé ó wù ọ fẹ́fẹ́ kí ló rí ntí rí mọ́ fẹ́ rí náà ni ló sọ wá wù ọ tí wọ́n bá rí inṣàlá tó wọ́n so tó bá jẹ́ pé easy ká dọ́dọ̀ bàbá rẹ̀ náà ó dín náà ó tẹ́bá rí àwọn obìnrin tó pọ̀ tóbìnrin yẹn tí ó wà láàrin wọn tí ó fi rí ojú rẹ̀ inṣàlá à ń bẹ lọ́nkọ́ máa burú bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn náà tún léwu gbà tóbìnrin méjì mẹ́ta mẹ́rin tó máa jókòó tí ọmọ tó fẹ́ rójú rẹ̀ ẹ̀rí pójú rẹ̀ lè kú lójú ẹ̀ tó fẹ́ wò kọ́ ọ pé gbogbo bá tẹ̀ ṣẹ́rù wọ̀ yìí <laughs> ewu tún wà ń bẹ̀. ewu wa ń bẹ àbẹ́tà bá rábúrò rẹ̀ ẹ̀gbọ́n táwọn má fi mùsùkìlà naam. wọ́n ní kí ni jẹ́ gbéraga nínú Islam ìgbéraga nínú Islam òun náà ni kéèyàn kọ òdodo kó fojú di àwọn èèyàn wọ́n bọ̀ sòdodo ọ̀rọ̀ àdìsí ànábì nìyẹn wọ́n bọ̀ sòdodo ọkọ̀ ó sì fojú di Ọ mọ kí n tẹ́ bọ́ sọ òdodo ni báyọ̀ òdodo kí ni ta lẹ́ni náà ti sọ ìgbéraga mi pẹ̀sẹ̀ dìgbà tó máa ń so n tẹ́ ń pè ní ìgbéraga ní Islam wọ́n bọ́ sọ òdodo wọn náà kó ni so torí iná rí inú ti ń bá àwọn ẹni tó tí ti ń bá wọn jà iná ẹsìn mọ̀kọ́ ànábì sallallahu sọ pé ẹni tí òdiwọ̀n ọmọ náà gún nínú ìgbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wà lìjànà ó o torí ẹ̀ tá bá ti ródòdó ẹja gbà ẹ má jẹ́ asagídí nítorí ká má bàa di ẹni tí ọkọ̀ òdodo tí ò wá ní wà lìjànà torí ìgbéraga ló túmọ̀ sínú Islam eléyìí jẹ́ bó ṣe jẹ́ débi soge

kó o ródòdó kọ̀ọ̀kọ́ kó o sì fojú di àwọn èèyàn. Náà tọ́ wọ́n ní kí téèyàn lè máa ṣe tí bá ń dá yàn láàmú. Àkọ́kọ́ àwọn nǹkan wà tó ipá fọwọ́ fà ní. Bàbá ńlá àdúrà tí ó mú kó náà ní lọ ara rẹ sórí àdògán tí náà ń bẹ kí ni ọmọ wa jọ ọ ọmọ agbádùn àwọn ọmọ olèṣe tí náà òfin ní jó mi má ńgbà táwọn èso pè ná jẹjẹjẹjẹ láàrú wà lẹ wọn sì ti kó àpò láti ọwọ àjòkó lè ara rẹ bẹ̀rẹ̀ sí ní wì ọ̀rá ń kándì rẹ ọwọ àni ẹdákun àdúrà àwọn ọmọ olèṣe tí náà òfin ní mi tó ná làwà ni á ní wọn kó ná dáadáa ní wọn bá jó ọ dáadáa wàá sáko mbẹ so torí de eléyìí ìkánjú ìwọ náà lọ́wọ́ mbẹ ọlọ́wọ́ ńbẹ nísìnyí wọ́n fẹ́ lọ sí nǹkan kan lọ́rin wọ́n á sọ fún ẹ pé àfi kó o ti débẹ̀ o títí aago méjì o sì ti kú ológun máa sọ yìí títí aago méjì kù kọ́tà. àwọn àwọn òkè àkínní tí wọ́n ti bọ́ sẹ́sprẹ́sì mẹ́ ọkọ̀ ni ìyá ò jẹ. ọmọ kókó tó dé sẹ́sprẹ́sì gan láti bì ó lè ṣe fifteen minutes. torí bó ṣe rò kọ́nù clear kò clear ọlọ́run túbọ̀ ṣe road safety kan tún bẹ́ẹ̀ bá. nígbà táwọn tún páàkì rẹ ó ní pé tọ aago méjì ti kù sọ́jú mẹ́ta báyìí sọ́jú mẹ́ta lè gbé ọdẹ lọ́rí. ọ̀wá ni no mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ meet appointment yẹn wọ́n bẹ̀rẹ̀ sí tẹ mọ́tò hàn hàn wọ́n sì ti tẹ pé mọ́tò yìí kò lè ṣáájú one sixty lọ. ọ̀wá tẹ̀ débi pé mímí mọ́tò pin sẹ́fọ̀kì tí mímí mọ́tò bá ti pin yóò dún dúndún kẹtẹ́ ẹ̀gbọ́n rí yọ máa sọ pé tọ́ mọ̀ ń dágbére fara yìí o tí wọ́n bá níta lọ pa mí bàbá ti ń tẹ̀mí ni tó bọ́yá àwọn àjọ lọ ni ní dá lọ sọ̀wọ́ aládùn àwọn ló lè ṣe tóbi ní kanjú ẹ dákúta ní tẹ́mọ́tò ẹbí wọn ni àwọn ní kò dákun kó o ṣe sùúrù bọ́ ọ mix appointment yìí ó mix ìgbésí ayé rẹ̀ ìwọ tó ọba tó ní ọba tíjọ́ mi sùúrù olóògùn kánjú ẹni tó bá ti lè nura rẹ̀ lómi sùúrù ìkánjú ò ní dọ́dọ̀ rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ó lè sògùn kánjú tí wọn náà bá ti kọ́kọ́ kóra rẹ̀ ń jánu torí al-ajalatu minash shaitani àtọ̀dọ̀ àṣetọ́ni nìkanjú ti máa wá àmọ́ kọ́kọ́ kóra rẹ̀ ń jánu torí tó ọba kóra rẹ̀ ń jánu ó ti kú kó tó rántí sọ eléyìí jẹ́ báwọn. wọ́n tún ní ẹ àdúrà wo làwọn tún lè máa ṣe o fẹ́ni tí ìròyìn ìròyìn bá ń dà láàmú àdúrà báwo àníwọ̀ gangan lára lọ sọ rálẹ̀ fún ròyìn ròyìn ṣètọ́ni máa ń ṣe tí ó fi dáyà wò àmọ́ wọ́n lọ sọ rálẹ̀ yóò wúlò fún àmọ́ tí wọ́n bá ti kọ́kọ́ jẹ́ pé wọ́n náà múra pé ìròyìn ìròyìn ò ọ̀wọ́lé padà gbogbo èèyàn sì rí ọpọlọ sàlùwàlà Ala, adé ohun tó wá ń ṣé mo ṣé jáde àbí ń jáde ó ṣe jáde dákútó kó mẹ jáde kọ́ jáde àlọ́ jáde ó ní ń jáde gbogbo èèyàn eléyìí lọ jáde eléyìí lọ jáde eléyìí lọ jáde ṣé ọ̀rọ̀ wọn ò gbàgbọ́ tí ẹnìkan ti báyàn débì kan gbogbo èèyàn tó bá ní ọ̀dà mọ́ jáde kò dájú pé mo sàlùwàlà ọ sàlùwàlà ẹgbẹ́ mi ló jókòó àbí wọn ò sé ọ̀dà mọ́ sàlùwàlà àmọ́ bọ́jú ọbọ́jú orí ìbọ́jú kan lèmi pẹ̀lú rẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ <laughs> so tí wọ́n lọ tàkú lẹ́mìí rẹ pé mo ti sàlùwàlà o bí wọ́n ṣe tọ́ nífẹ̀ẹ́ bọ́ ọkọ̀ mo ti ṣe àlọ́ ọjà ọjà sẹ́nu mọ́tàlásí mo tó wá sàlùwàlà àbótiẹ̀ gbọ́ntọ̀sọ̀ so ibẹ̀ yẹn lára rẹ ó ti balẹ̀ pé yes ó ti ń borí ṣe tọ́ọ̀sì. tó ń sọ àwọn tóbi lẹ́nu ṣe tọ́nu rẹ̀ jù ọmọ sá ọ pé ọ sọ̀rọ̀ alẹ̀ sọba sọ̀rọ̀ alẹ̀ ẹ̀rẹ́ lómi tẹ́ máa ń ṣe sọ láti rákà méjì ó lè jáde tó lórí sọ láti yẹn kí ló dé bàbá yìí pé ọ dàbí ìgbà tí jáde ọ dàbí ìgbà tí ọtí ọ dàbí ni ọ dàbí ah, mo ń fẹ́ fi iyèméjì iyèméjì náà ní ẹ̀hẹ́n ó dìgbà tí wọ́n bá pa ẹ̀mí rẹ pọ̀ ṣetán nínú ọ̀sà fún torí ṣetán kìí lágbára lórí àwọn ẹni tí wọ́n bá sọkàn wọn gírí ẹni tó náà ṣe àbí àbí àbí à inú iléeṣẹ́ ṣetán ló kù sí torí di eléyìí ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ kóra rẹ̀ ń jànú àdúrà tó ń bá wá ń ṣe ń gbà náà yọ gbà torí tí wọn bá sọ pé sọ àṣà àdúrà báyìí ọ sọra ọ sì yé sọra alẹ fún ṣètọ ọ padà máa pé sóòótọ́ sí lọ́rọ̀ tó tọlọ́rọ̀ àná tó bá yẹ kó tọlọ́rọ̀ àná tó ní ta bá ṣàdúrà báyìí nǹkan bá ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ fóun ìwọ gángan làrún bẹ lára rẹ ńgbọ bá kọ wo àrùn rẹ tán wá bẹ lọ. wọn ní jàmbá ṣe sọ láti lọ tán dápọ ànábì ńkọ wọn sọ pé sallallahu alaihi láì sókè wọn lọ mà kó sọ pé sọ yìí pé inna ọ̀sọ̀kù sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni alimami ibn al-qayyim rahimahullah ti sọ fún wa nínú tírà rẹ̀ jala'ul afham fi fadli as-salati ala khayril anam. so níbẹ̀ yẹn sọ fún wa ayé bíi forty something ni ló jẹ́ pé a gbọ́dọ̀ ṣe àsọ̀láàtì fún anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sàn bá dákọ̀ rẹ̀ nínú rẹ̀ níta máa ń ṣe sọ̀láàtì yàtọ̀ síbi tá à ń ti ṣe tashahhud gan anywhere nínú sọlá tó máa dákọ̀ ànábì tó gbọ́ ọ sọ pé kí ni sallallahu alaihi wasallam à ń ṣe sọlá ti lọ àwa ní rúkú nàbà gbọ́ tẹ́nìkan pépè fún sọlá pé hayya ala ashhadu anna muhammadan rasulullah sẹ́mi kẹ́yìn òní lè dáhùn sọlá ti tán pé ní ìsìn àmẹ́ sọ pé sallallahu alaihi wasallam torí kan ti dákọ̀ ànábì ọ sọ pé sallallahu alaihi wasallam yéé ṣe fi hàn ṣe máa ṣe ń bómi tí gbogbo yẹn máa pariwo ní mọ́ṣáláṣí o nígbà tí lè máa ń sọ pé muhammadu rasulullah sallallahu alaihi àwọn olódò burúkú olódò burúkú sọláàtì là ń ṣe ní ó ti sallallahu alaihi wasallam lọ́nà tí wọ́n nìkan mọ̀ pé ó ti sallallahu alaihi wasallam ẹlòmínà ọmọ tiẹ̀ ẹlòmínà ọmọ tiẹ̀ wàhálà kẹlẹ́. wọ́n ní kí ni máa sọkùnrin dẹ̀tọ̀ fóbìnrin tí máa sọbìnrin dẹ̀tọ̀ fọkùnrin kọ́ fẹ́ra wọn ni eléyìí ń ṣèbéèrè kí wọ́n fẹ́ra wọn kí so igi tí islam sọ pé kí wọ́n so tẹ́ bá so igi tí islam sọ pé kẹ́ so ẹ bá máa wà pẹ̀lú ara yín fógún ọdún fógójì ọdún ẹ̀ ń ṣe àṣedáràn ni nítorí pé zina lẹ́ ń ṣe kájọ yé wa kí sì ní eléyìí onáníkà rí i pé igi yẹn so bí islam ṣe ní kó so ẹni tó lọ fẹ́yàwó ní tó wọn mọ̀ mójútó ní gbogbo rubbish nonsense táàpá kan máa ń ṣe nítorí pé ń wọ́wọ́ fò ń wọ́wọ́ wọn máa wọ́nà láti ti gbogbo àwọn èèyàn kún lójú agbo gbogbo à ń pàṣẹ àwọn èèyàn náà ta tá wákàtí mẹ́ta mẹ́rin márùn náà kí ni kí là ń kí là ń sìn bẹ́ẹ̀. so ò ní jẹ́ kí kinní yẹn kókó mú ọpọlọ tiẹ̀ lọ tó fi wá jẹ́ pé kókó ń tọ́ ọba wá ẹ̀rí sí. ó jẹ́ kí wọ́n so igi yẹn dáadáa bó ti yẹ kí wọ́n so so wọ́n bá ti so igi wọ́rọ̀ amúyàwó rẹ̀ kó kó lójú agbo ń bẹ àwọn wọn kò sì nídìí kí àwọn kan jókòó kí wọ́n fẹ́ jókòó sí táwọn pàtẹ rẹ̀ kí wọ́n fẹ́ jókòó sí. ṣebí wọn mẹni tó fẹ́ fẹ́ àwọn náà mẹni tó fẹ́ fi lọ́kọ wọ́n ti kọ́ àwọn fi fún ọ kàlá ẹ̀kọ́ kàlá. lẹ́yìn náà ẹ̀sọ́ igi nu pálọ̀ ẹ̀sọ́ igi nu yàrá ẹ̀sọ́ nu kíláàsì kí ló burú mbẹ́ kí ló burú mbẹ́ yóò bá lẹ́bù yìí náà sáni wọ́n jẹ́ bó ti ṣe jọ́jọ́ rí àmọ́ kí wọ́n á sọ kí kí ni máa sọ ọkùnrin dẹ̀tọ́ fóbìnrin kí ni máa sọ obìnrin dẹ̀tọ́ fọkùnrin à ńgbà tó pa ti islam ti pẹ́ ọ̀wá mọ̀ pé wọ́n máa so igi ni wọ́n fẹ́ra wọn ni tó máa fẹ́ra wọn tó so igi tí islam wí ìyàwó ti dẹ̀tọ́ fọ́kọ ọkọ ti dẹ̀tọ́ fún ìyàwó. wọ́n ní àwọn máa ń fi iná pa oyin tẹ́lẹ̀ yàn sábẹ́ pé ẹnìkan gbọ́dọ̀ fi ìyà kó fi iná fi fìyà jẹ èèyàn àfọ̀bàtọ́ dáná ṣé kọ̀ wá bẹ̀rẹ̀ àwọn kọ́ ni pé tí ẹ̀yin fi ná pa nítorí pé ẹ̀fẹ́ rí ni àbẹ́ fi ná pa nítorí pé ẹ̀fẹ́ sonyin donyin mú mu ó ń béèrè ọ̀dà wọn náà tọ́ níjọ́ tí wọ́n bá dáhùn á máa dáhùn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu